Okay. All right. Yeah. You? Oh. All right then. I thought that wasn't necessary, right? But um, since you really want to know, my name is Omoyemi Koka. Moyemi what? Kolka. In the first place, kí ló tó fi one. ìwọ nìkan dájọ́ kò tó mix with others. Mm -hmm. I shouldn't be your business. Anyway, that's my style. I don't mingle. You don't mingle? Yes. All right. Very funny. oh, okay, okay. Um, Miss Tucker, um, Sherry, you want back to dé ìlú To today ti jẹ́ pé ara wa mix because I want back wà tó jẹ́ pé àwọn nǹkan tí ò bá yí ẹ àwọn colleagues yẹn náà máa fi Is that right? That's right. Yes. Oh, oh, oh, keep your mouth shut there. I'm not talking to anyone of you. Sorry, sir. Sorry, sir. Better. Miss Croker. The way you pronounce your name, eh, eh, are you a Nigerian? I'm sorry, I can't be a Nigerian. I'm British. You're British? a Polish British? Yeah. Okay, Osha Yemi. Shashadini, Abby. ó ti wá yé mi pé àwọn òbí ẹ tí wọ́n ní kó wá kàwé ní ìlú yìí wọ́n fẹ́ kí o ní ìmọ̀ ìmọ̀ ni sódà kó o má lọ sọnù sọ́hún yẹn tó o bá máa bá àwọn yòókù ẹ sọ̀rọ̀ kó o máa la ahọ́n ẹ ọmọ yẹmí kó o kà you see ó dáa kí èèyàn máa mix tó o bá mix pẹ̀lú àwọn colleagues ẹ you know àwọn ọ̀gbà míì wà tó jẹ́ pé group discussion máa wà ìgbà míì wà tó yẹ pé nǹkan ò ní yé ẹ àwọn colleagues ẹ náà máa fi yé ẹ ṣé ó yé ẹ. no kò sọ fún mi pé ó yé mi. ó yé mi sọ. now àwọn nǹkan tí ò bá yé ẹ nítorí pé bí àwọn òbí ẹ ṣe send ẹ wá síbí èmi Dr. Kọ́láwọlé àfiyè ẹ. cool thank you. anytime tell anything about here come to my office. ọgbọ́n. fine. Better. Better. can sit down. Thank you. You're welcome.